Allah subhanahu wa ta'ala ọba jẹ́ pé òun náà ni ó sọ kùránì rẹ̀ kalẹ̀ fún wa tí ó sọ kalẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa sallam kí ó lè bá jẹ́ ọ̀nàmọ̀ fún wa àti ìwé òfin fún wa tí a máa lò láti fi ṣe ìṣẹ̀mí ayé wa bákan náà ni a tún ń tọrọ àlékún ìkẹ́ àdìgẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa sallam tí òun náà tí ó gba kùránì tọwọ́ tẹsẹ̀ láti fi bàlágà rìsálà Allah subhanahu wa yẹn ni pé láti fi jíṣẹ́ fún ànábì fún àwa tí a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ tí Allah subhanahu wa ta'ala dẹ̀ tún sọ fún pé títún ti tẹ́síkíyà fún ànábì tí ń ròyìn rẹ̀ nípa wípé wàmà yantiqu anil hawa in huwa illa wahyun yuha igbe ànábì sallallahu alaihi wasallam tí mo fi ṣẹ́rán yìí kìí tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ rárá kò fi di ti ẹ̀kún nǹkan tí ń bá sọ fún náà ní sọ kódà àwọn sàbí náà tún jẹ́rìí bẹ́ẹ̀ nígbà tí ànábì náà ń bi wọ́n ní hajjatul wida wípé allahal balagtu ẹ̀yin sàbí tí mo jíṣẹ́ pé báyìí àwọn sàbí fún lésì pé bẹ́ẹ̀ ni ó jíṣẹ́ pé so gbé eléyìí túmọ̀ sí pé kí Allah subhanahu ọba ní ṣe àlékún yìí kí àdìgẹ̀ fún ànábì náà àti àwọn sàábì rẹ̀ náà àti àwọn tí ó bá tó tẹ̀lé àwọn náà ti tóbi dórí ẹnìkọ̀ọ̀kan wa náà àkí ẹnìkọ̀ọ̀kan wa náà pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ bí a ṣe máa ń jókòó ní ọ̀sọ̀ọ̀sẹ̀ níbí báyìí tí a máa ń fi sátidé ìyẹn ní ọjọ́ àná ṣe àlàyé àlámọ̀rí ẹ̀sìn fún àwọn tí wọ́n jẹ́ obìnrin tí a dẹ̀ tún máa ń lò ní sunday náà yẹn ní ahad láti fi ṣe àlàyé ẹ̀sìn fún àwa tí a jẹ́ ọkùnrin náà àbí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí àwọn ìjókòó yìí kí ó wúlò fún aláyé àti alkiyama walhamdulillah èyí tí a fẹ́ gbéyàwó lónìí insha Allah òun náà ni ọ̀rọ̀ nípa arru'ya walhulm arru'ya walhulm ọ̀rọ̀ nípa àlálílá torí pé àlálílá yìí lọ́dọ̀ àwa tí a jẹ́ mùsùlùmí téèyàn ò bá ní ṣeyèméjì ń bẹ́ẹ̀ ó di sọ ọ̀pọ̀lọpọ̀ di kèfèrí àmọ́ pírọ́blẹ́mù tá a ní bí báyìí gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ nípa ẹ̀sìn kò ṣeé fojú wò pé ẹ jẹ́ ká wo báwọn èèyàn ti ń ṣe ẹ̀sìn níbí báyìí ká wá fi jọ́ọ̀jì ẹ̀sìn bí èsì pé ká padà sínú kílàlá àtànábì rẹ̀ wí torí pé ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá yìí ẹbọ ni ìpìlẹ̀ rẹ̀ ẹbọ ni ìyẹn ló bá tó fi jẹ́ pé ó fi lé fún ẹni tó bá fẹ́ practice sunna àbó fẹ́ dúró pé o mo fẹ́ dúró bí àlá àtànábì rẹ̀ ṣe wí yóò rí ìnira níbí báyìí tẹ́yẹ̀ bá dáwọn olúbo míì tó jẹ́ àwọn ìlú islam tó pé ìpínlẹ̀ bẹ̀ islam ni islam náà ni wọ́n practice kò jẹ́ ìsìn nira kankan kódà the more tẹ́yẹ̀ bá fi ń ṣe súnà yẹn sí the more náà wọ́n fi máa nífẹ̀ẹ́ yẹn sí bẹ̀. ìlójẹ́ gidi bíbá yìí lé báyẹn àwọn ìyá máa ń fojú wo pé à tábà ní ká ṣe báwọn à ẹgbẹ́ gbogbo èèyàn kèfèrí tán báyẹn ebi pín ìpìlẹ̀ wọn náà tẹ́lẹ̀ bí kèfèrí fẹ́ẹ̀ kan náà ni ẹ̀ẹ́sẹ̀sẹ̀ yọ wọn jáde ni àbí kí lọ fẹ́ sọ ní ìsìn báyìí ẹ jẹ́ kí wọ́n pa ìtàn fún yín fúnra wọn pé bó ní ilẹ̀ yìí ṣe bó lè ṣe dé wọ́n pàtàn náà gbogbo àná làkà ní skul náà pa fún wa lakọ kódà tó fi ṣẹ̀sáàmù ó ní bọ́sẹ̀ wọn sọ nǹkan wọn Ọbàtálá ìyẹn máa ń jókòó sọ́gbọ́ Ẹlẹ́dùmarè ìkan jókòó sẹ́gbẹ̀ rẹ̀ ìyẹn ló wá sẹ́ǹdì ẹ̀wá sáyé ìyẹn gbogbo ẹ̀ sáà ti mọ gan yín so ìpínlẹ̀ ẹbọ náà ní babaláwo gẹ́gẹ́ ìyá aláwo àǹtí aláwo ìgẹ́gẹ́ náà ló pinlẹ̀ Yorùbá ìtẹ́lẹ̀ aláwọ̀ sẹ̀sẹ̀ ń ṣàánú kí sáà mọ́ jáde ni bọ̀ èyí tó tún abanilọ́kàn jẹ́ padà ní pé ìgbà tí islam ó tún tún ó tún gbé wá náà àwọn tó tún lọ gbé wá àwọn bíi usman damudio àwọn bíi ẹkíní kan ẹ kúmi àbí lóko bàbá yẹn tiẹ̀ ẹ abubakari kúmi ẹ bàbá yìí kan náà ń bẹ náà báyìí àwọn yẹn náà sáà mú islam náà láwọn mú wá ìgbà táwọn náà tún mú wá báyìí àwọn náà tún lu pọ̀ mọ́ ẹbọ tí ń bẹ àwọn tó ń mú ìsìláàmù wá tó ń bá wọn nídìí káwọn náà tẹyẹrin wọn bá wọn nípa àwọn náà wo ifá làwọn náà fẹ́ àwòkọ́ dáa kí gbogbo ẹ̀ lè bá a dùn ẹ̀já máa lo tàṣùbà káwọn fi máa wo títí wa ẹ̀wọ́n jà á lo tiwọn yẹn táwọn ń lo òkúta àwọn máa lo tàṣùbà máa fi wo ifá tíya àwọn ń ṣe ọdún oru àbí ẹ̀já àwọn máa ṣe mọ̀lúdì nàbí káfí máa rọ́pò títí wa ibi tán gbogbo kíní ẹ̀ ti wá wọlé náà nìyẹn so ló fi dẹ́gbẹ́ kéèsì àrùyà wal hulm tí mùsùlùmí ò bá gbọ́yé ó lè di ẹlẹ́bọ torí ẹ̀ ní àlàtẹ̀ ń wò yẹn ní àlá tẹ̀ ń wò yẹn àwọn èèyàn títí wá kọ ìwé oríṣiríṣi nípa àlá bẹ́ẹ̀ mọ rí táwọn kò fẹ́ẹ̀ sí ìyálọ́jà kan tí ò ní níwèé àlá dání kò sí alhamdulillah ibi tí ṣètò tó wá tó wá rọrùn dé fún wọn ìwé yòó tó wá wọn bíi thirty naira fifty naira èyí tó bá wọn kò tiẹ̀ fẹ́ẹ̀ sí hundred naira gan so easily ni so wọ́n máa jáde ẹ̀ ti nírọ̀lẹ́ yóò ti páàkì ọkọ̀ kalẹ̀ o tún lè wí làwàní sórí ó tún lè máa ta tìró ọmọlẹ́gbẹ́ kan tìró òtajà ìwé àlàwọ́ tó ń lálàá tó mọ̀túmọ̀ rẹ̀ ìwé ti wà bí wàá ra o thirty naira ní wá fifty naira lẹ̀ yóò ti gba change twenty naira níbi tó rọrùn dé gan wọ́n wá kó ẹ bọ̀dà síbẹ̀ kódà àwọn ìjọ míì bẹ́ẹ̀ tó yẹ pé lára nǹkan tó ń gbé dá nínú ìjọ wọn òun náà ní kéèsì àlá tọ́ba ti ṣe tán àwọn ọmọ lẹ́yìn wọn ó sọ àlá tán bá lá ọ̀gá wọn náà ó tu fún wọn náà tọ́yẹ pé tẹ̀yìn bá dẹ̀ mọ ìlànà ànábì sallallahu alaihi wasallam nípa bó ti ṣàlàyé àlá fún wa ó dà orí bẹ́ẹ̀dì téèyàn sùn sí yẹn náà èyí ó ti gbé àgbogbo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gbogbo téèyàn ó sì nípa gbogbo àlá téèyàn bá lápátá èyàn ò ní kọjá orí ibùsùn rẹ̀ tí ó ti yanjú ẹ̀ téèyàn bá mọ ìlànà Islam. sòyẹ́ ló fi jẹ́ pé a fi ń ṣàlàyé fún àwọn nǹkan tó lè gbéyàn jáde kó táwọn èèyàn wá rò pé à ah, alhamdulilayi tá a bá ti ń kírun tá à ń gbàwẹ̀ rárá o ó jù báyẹn lọ àwọn ẹni ló dé yín mọ́ bẹ́ẹ̀ pé ẹ mọ̀ wọrí ẹ sáà mọ́ kírun torí pé nǹkan tó kàn wọ́n ni pé ẹ sáà mú chéńjì wá kẹ́dẹ̀ dárin fún yín orin tó gbé yín ní dídìde kọ́dẹ̀ kọrin ẹ̀bọ kán pọ́ fún yín náà kò sí ìyá lásàlátù kankan lónìí tí ò mọ wàyà rọ́bì ń ونصرا عزيزا بجاه رسول الله وموسى كسائي kò sí alásọ̀ràtú ìyá kan tí ó mọ̀ sí agbárí wàláì odidi ẹbọ odidi ẹbọ tí ò ní gbé amíṣẹ odidi ànábì mẹ́ta náà ló ń ṣẹbọ pẹ̀lú ẹ̀ bìjáì Rasulillah wa Musa kàṣà ìtàlẹ́bàṣẹ̀ sàrẹ́ fún ẹ̀ wọ́n tó rọgbà yín ni bí àfa ara àwọn bàbá wa lókè kòtò wí báyẹn so ló fi jẹ́ pé ìlú ìjìnà sí ẹ̀sìn ẹ̀sìn náà sì jìnà sáwọn èèyàn ìjọba rẹ̀ ní ó ṣàlàyé fún wa yóò á di ọ̀tá lẹ́yìn tẹ kódà tẹ bá tún lè rọkọ̀ fún kẹ́tù máa ṣe gbogbo nǹkan fún pé ọ̀yà àfa yìí ó fẹ́ tú àlìkè ọmọ wá sí òun gan ó ti wá gbógun ti pé rárá àwọn bàbá wa lókè kòtò wí bá bàbá wa lẹ́sẹ̀ ìsàlẹ̀ ẹ̀rọ̀fọ̀ kò sọ báyẹn bólẹ̀ rí ti ẹ̀yin ọmọ alárùbọ̀ yìí ẹ̀yin ọmọ ìrọ̀lẹ́ ayé ọmọ wálásù yìí Ìlọrin bàbá mi ti kéwù wàlámùlẹ̀ ọ̀kárẹ̀ àtàwọn akéwù lọ ṣèbó wọn náà ni wọ́n á ṣẹbọ ṣẹbọ ṣẹbọ níbi tán yin Ìlọrin dé ni wọ́n á ṣẹbọ náà fi Ìlọrin náà ṣẹbọ nísìnyí ìkẹlẹjọ mẹ́ta ní ṣe wá ṣe wá ròyìn Ìlọrin lọ ó wá ròyìn Ìlọrin ọgbọ̀n tó wá yá torí ẹ̀ tí kìnìún á jẹun sí lágbáyé tán ó ròyìn gbogbo àwọn bàbá bàbá bẹ̀ gbàtí kìnìún ẹ̀ wá ní pé tí nǹkan bá tẹ̀ dàrú mọ́ lójú nu yín tó wá fẹ́ ṣàdúrà tí ó wàá rí nákàlí tó fẹ́ fà fún kìnìún yẹn kò mọ àdúrà tí yẹn lè ṣe nákàlí kò mọ́ máa sọ pé yá Ìlọrin nígbà tí nǹkan jẹun lórí ẹ̀ tán ọyà ẹ máa fa yá Ìlọrin yá Ìlọrin yá Ìlọrin àdúrà yóò sì máa gbà sọ́hánìlá wọ́n tún hóni ẹ̀ka kútu kọ́lẹ̀ pé kí wọ́n má bàa gbàgbé ẹ máa ṣe yá Ìlọrin yá Ìlọrin yá àwọn èèyàn sì ń ṣe tẹ́ ẹ̀ bá rí náà ìjẹ́ fẹ́ẹ́ fàájú gbọ́ ẹ dojúrú ẹ̀ fa yá Ìlọrin tó ń torí náà ọ̀rọ̀ àlá ọ̀rọ̀ tó lágbára ní ṣẹ̀ríà Islam táwọn èèyàn ń di kèfèrí bóòlù kò torí ẹ̀ ẹ̀rẹ̀ ẹlòmínítì tí ó jí láàárọ̀ á ó gbalẹ̀ bàbá lọ́nu bàbá mùlálà hmm, kan lónìí náà ní kó tó sọ̀rọ̀ kankan mọ́wó sí ẹ wá náà yóò bá yẹ̀ wò á aláwọ̀ ló ní kó tètè wá òun kan ti fẹ́ ṣe wá òun náà mo ní wá fún un bóun ló ṣe la yóò wá sọ á ọmọ ẹ̀kan fẹ́ kú lọ́dún yìí á ṣé ṣe first born mi first born náà ni tètè kódà kò gbọdọ̀ pé ọjọ́ mẹ́ta tàbí ṣètùtù oní ọba sá lọ gbogbo àwọn nǹkan tó ti pa lọ́jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò gbàjọ tí yóò bá pé yóò pe àwọn ọ̀rẹ́ ẹ dákun ọmọ tí ń lò ní kọ ẹ ní fojú sunkọ ọmọ ẹ bá ń wá fifty thousand kan bẹ́ẹ̀ o ẹ bá ń wá àmọ́ kò fún náà àwọn náà ò fẹ́ kọ́ ọmọ ẹ kú bọ̀sẹ̀ ìdá padà lójoojá ibi kọ́ ọmọ mọ́ fi kú ni dáa òun náà bá gbà yóò bá gbé ìdúlé lọ́wọ́ pé ẹ lọ pò mẹ́kọ̀ọ́ tẹ̀lé fi wọ́n ẹnu àwọn ọ̀tá ló fẹ́ wá àti lé wọn padà òun náà bá sì pèyàwó ẹ pé bóun ní ṣe àmàlà àní ìlùbọ́ àgùnsí ìlùbọ́ kankan ọ̀yá ẹ lọ rè lùbọ́ ká jẹun tí a ẹni tó gọ̀ bọ́lọ̀ mọ́jì ó ṣe kíní gan kó lè bá ṣe ọbẹ̀ fún ẹni tó gbọ́n fúnra wọn. sọ àwọn èèyàn ti jẹun lẹ́hún jẹ́ gògògò àwọn èèyàn náà ti dẹ́lẹ́ bọ́lọ bẹ́ẹ̀. sọ àbí wo àdìsá nẹ́bí sallallahu alaihi wasallam kí ni àmì nẹ́bí sọ nípa àlá kí ló sọ ń pa rẹ̀ tá a bá lálàá lójú oorun kí ló sọ ń pa rẹ̀ báwo ló ṣe ní ká ṣe mélòó ló pín sí iye wàhálà wo làwọn èèyàn ti dálẹ̀ látòrí àlá yìí ẹlòmíì ti wá di ẹni babaláwo torí ẹ ó ti di ẹni àfẹ́yèsù torí ẹ kódà ẹlòmíì ti di ẹni tí ò ní dúkìá mọ́ torí ẹ tí ò ní dúkìá gẹ́gẹ́ kó lówó lọ́tẹ́lẹ̀ ó níṣẹ́ lọ́wọ́ látara àwọn àfáà yìí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ ìjọba ti lálàá ìdìdò àwọn àfáà làmọ́ bá ti síta wílò àlá fún yín bá ti tú àlá wàláhì kò sí nǹkan tí ń jẹ bẹ́ẹ̀ ẹ̀rí tó dẹ̀ fẹ́ máa ń mú wá tó fi ń yanjú àlá kábẹ̀ ní ìsìn báyìí ẹ̀kọ́ wo ìwé iná ìwé ìwé ìtumọ̀ alákànnì wa ẹ̀wọ̀n kan ẹ̀kọ́ kéré gan thirty nine gan kan forty nine abọ́ni ta nìyẹn ìwé ìtumọ̀ àlá bàbá tó kọ́ ó ti kú o dókítọ̀ èmi ò jẹun gbà tó gba dókítọ̀ yẹn náà kò má gángan o ní bàbá yìí mo mọ̀ dáadáa ni o mo mọ̀ tí máa ń ṣe wáàsí mo máa ń rí mo rí pé ó gbẹ̀mí mi gbà yẹn dókítọ̀ ṣe fóònù dókítọ̀ ṣe papọ̀ dókítọ̀ ṣe kèwé la fẹ́ mú báyìí náà tọ̀ dọ́dọ̀ Sheikh Kamarudin Abdulwahab alárẹ́pẹ́yàyà alárápẹ́yàyà òun ni fọ́ndà Kamarudin Islamic Society ẹ̀ ti mọ̀ wọ́n àwọn gbóná ní àláwọ̀ èmi ti ṣe rí nígbà tí mo wà léṣà kan sí wọn kéékèèké ń gbà yín léṣà ni wọ́n bá ń jáde lóru dájí kálá ọ̀sán ìyàn ni o ẹ ti rí wọn ó wí láwọn ní báyìí yóò yọ kíní sí wọ́n bẹ wájú orí báyìí wáìtì wọn máa ń wọ̀ fìlà wọn náà ó ti kọ Kamarudin sí i blue báyìí wọ́n fi máa ń kọ́ fìlà white ẹ̀ẹ́sà ti mọ̀ wọn white white náà dẹ̀ máa ń wọ̀ kò sí ibi náà bá ti lọ sí wáàsí white ni ó dẹ̀ tan fluorescent white àwọn ìyàwó wọn náà wà ń bẹ́ẹ̀ wọ́n jọ sí wáàsí náà ni wọ́n dẹ̀ máa ń pàdé eléégún dáadáa tí wọ́n gba ẹ̀kún lẹ́jọ́ eléégún tí wọ́n tọ́ nara wọn ní nǹkan dáadáa mẹ́ẹ̀ kò sí kankan tí wọ́n yé ṣe ń tẹ ẹ dákun sí ibi ọ̀la náà mi lọ pàdé eléégún rí sannikẹ́yìn tó máa pàdé ẹ̀hún nìyẹn níṣẹ́ ẹ̀ ní bú àwọn yẹn pé wọ́n ṣe tí ò dáa èmi ò fẹ́ kán pàdé eégún bá tiẹ̀ lọ èmi náà bá tiẹ̀ èmi kàn ṣàlàyé pé eégún ò dáa àwọn ìwé eléwòtú lọ pàdé eléwò irú dáwà oníṣe dáwà muhammadiya náà nìyẹn sáré bí nìkan lọ́mọ pàdé eégún ní ká máa gbèkú lórí wọn ni ebe ó ṣàlàyé wọn ní pẹ̀tọ̀ eégún ò dá ẹbọ náà ṣe o ó dẹ̀ pè wọ́n kèfèrí bí ó ṣe jẹ́ ó dẹ̀ máa bá tiẹ̀ lọ èyí tó bá gbọ́nu ó gbẹ̀ tí ó sì gbẹ́ òun ṣe tiẹ̀ lọ tí tíṣẹ́ẹ̀dì ìsìlámù ó fi wá dé tó fi kó gbọ́n kún lẹ̀ wọ́n máa ń pàdé eégún o kò sí ẹnì kankan tó sọ̀rọ̀ kódà níbi tá lè dé tá bá rí ilé kan tó ẹ pé bí àfa babaláwo ni àbí babaláwo ni wọ́n lọ síwájú bẹ̀ wọ́n máa máa gbé wá wọ́n máa ń tọ́jà wọ́n máa máa gbé wá sí lọ síbẹ̀ síwájú ilé yẹn tí wọ́n dẹ̀ máa ṣépè tí wọ́n dẹ̀ máa ṣe ogun ẹ̀wájú ilé yẹn wọ́n máa ń ṣe ìmọ̀ wọn dáadáa ni lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá máa ń tú àlá tó bá di àárọ̀ lásùbà báyìí àbí tó máa pàdé program àwọn ọmọ ìjọ wọn máa sọ àlá fún àmírù ẹ àmírù náà máa fún wọn lésì pé ntí túmọ̀ tiẹ̀ tú sí rè ìwọ ntí túmọ̀ ìwọ ti fẹ́ kú ìwọ ntí ẹ̀ ó dà pé owó tó ní ẹ ò ní lówó mọ́ ìwọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí lówó ó mọ̀ torí ti ti bá wọn àfa àwọn ẹ̀ náà fi lẹ̀ alára pè yẹn òun náà ló kọ ìwé fún rẹ wọn wọn kọ pẹ̀lú orúkọ ẹ o òun gangan ló kọ ọ̀gá ẹ̀kọ́ tó kú ẹ wá rí àwọn àdánwò tí ń bẹ nínú ìwé ẹ ní sí pé wọ́n ti fi àládì sọ àwọn èèyàn di ẹlẹ́bọ nǹkan fifty ló kọ síbẹ̀ ní ìtumọ̀ àlá fifty táwọn yóò máa ní tó bá ti ní ilé wáṣàtì lálà yóò lọ wò ó yá wo kí ni bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sóhun bẹ́ẹ̀ ẹ wá wo nísìnyí báyìí bẹ́ẹ̀ bá lọ wo nọ́mbà seven bíi àláyìn àbí nọ́mbà seven níbi àláyìn èmi oníkà gbogbo ẹ̀tọ́ yín kàn kábí mélòó kan bẹ́ẹ̀ ó ní tí ènìyàn bá láàlá wípé ilé wó ẹ̀yìn ilé wó lójú àlá ẹni tó lára ní ti pé ilé wó bí ó kàn lára ó sùn lọ ló bá lára pé ìgbì yìí ilé kan wó hmm. ó ní ajẹ́ pé ikú ni ikú dé inú àbá <laughs> ikú dé ẹwẹ bó lè ṣe ní sákàkì tí èèyàn bá gbélé wọlé ẹni tó lára lójú ní pé ilé wó tọ tó sì ti kàwé ìbàní sí pé ah, ikú dé àwọn ìyá yóò bẹ́tà kò sẹ́ni tó fẹ́ kú ó ti kó bẹ́tà kó wá pásítọ̀ lọ àbí kó wá babaláwo lọ àbí kó wá fẹ́ ìṣù lọ ó ní ajẹ́ pé ikú ni o ó ní tí aṣọ bá ya mẹ́rin ènìyàn lára lójú oorun bóyá ń jà ẹnìkan wá lọ ya aṣọ aṣọ àyà á jẹ́ wípé ènìyàn olúwa rẹ̀ kú ìyẹn ni pé èèyàn kú fún nìyẹn ìwà ti jà lójú oorun náà ya sọ àbí kankan ṣe tasọ sáà ya kó o ti gbàgbé ìkànnú fámìlì ẹ ikú fẹ́ dé fún un ó ní tí ènìyàn bá láàlà wípé òun jáde sí orí ilẹ̀ pẹrẹsẹ béèyàn bá jáde jálálà bí òun jáde sórí ilẹ̀ pẹrẹsẹ tí yẹ̀pẹ̀ ń gbọ́ àmì tí yẹ̀pẹ̀ ń gbọ̀n lára olúwa rẹ̀ ó jáde sórí ilẹ̀ pẹrẹsẹ wá pé yẹ̀pẹ̀ ń gbọ̀n ní ara òun ìyẹn àlá ni ìyẹn náà túmọ̀ sí pé ikú ikú ń bọ̀ nu wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn múra lẹ̀ ó lè ti dà ikú dé o ó ní tí sákàrí ọkùnrin bá yọ sílẹ̀ lójú àlá sákàrí ibi tá a ti ń tọ̀ ọ̀tọ̀kùnrin tó bá yọ ọlẹ ìgbà tó lálàá wá rí pé sákàrí ń bẹ ń ta nínú ṣòkòtò lójú àlá ó ní àṣẹ pé ikú ọmọdé nù <laughs> ẹwú bí ẹ rí pé ọ̀daràn ni bàbá yẹn ikú ọmọdé sákàrí yàrá kí ló kí ló tiẹ̀ kọ́lé létí gan mi kí ni ẹ̀ ẹ kàn sáà ń tún tó wù yín fúnra ara yín tọ́ ẹ bá lára pé sákàrí ń yọ lójú oorun tọ́ ikú ọmọdé dé ẹwùn gan ẹ tó bá lálùbọ̀ aláìní ìsìn tó wà ní ìjọ wọn àbí tó jẹ́ mùsùlùmí tó gba kíní ìwọlé sí wàhálà òtídé bá tí wàhálà ò sì dé bá yín tó fẹ́ sọ ẹ̀sìn dà nìyẹn kì í mọ́ sọ̀rọ̀ ẹ̀fẹ́ níbọ̀dì lẹ̀ ó nìyẹn kò tí ìtàn náà wá sẹ́fún náà wọ́n ká o hmm. ó ní àbí ojú ara obìnrin bá yọ sílẹ̀ ó tún fẹ́ sọ tábàlà kejì náà fẹ́gbẹ́ ojú ara obìnrin náà ló bá yọ sílẹ̀ lójú àlá ikú ọmọ ni ọmọ fẹ́ kú fún obìnrin yẹn ó sì ya sákàtí gbogbo àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin àbí márùn-ún tó bá bí ó sì wá bí tó kún kan ẹ̀ bá ń ṣe kínní fún wa kíkú yẹ̀ lórí wọn tàbí kí oyún ẹni náà bàjẹ́ ìkànnì méjèèjì ni ẹni tí ojú ara rẹ̀ lóbìnrin bá yọ ọ́ lẹ́nu ojú méjì ní tọ́jú kó bá lóyún kó ti gbàgbé tọ́ oyún lọ tí ó bá sì lóyún náà kó gbà pé ọmọ òun ó fẹ́ ku ẹwà dánwò. èwo ni èyí ṣe bọ́nu gbogbo eléyìí nísìnyí ọwọ́ kó kọ́kọ́ gbàgbọ́ náà kó tiẹ̀ rí bẹ́ẹ̀ ẹbọ kan nu ọwọ́ kó tó wá bẹ́ẹ̀ ta pé tọ́ ẹ bá wá nǹkan ṣe sí o ẹ bá ń rékú o ṣé nǹkan kan ń bẹ tó lè rékú ni ẹ kàn sáà da gbogbo wàhálà yẹn lẹ̀ ẹ̀ ń bá kalà kọ́díjà kún wọ́n ń kà á ṣeré ní ẹ̀dọ́dọ̀ wọn ẹ̀ ń bá kalà kọ́díjà kún tó bá fi tí ò bá fi lè gbàgbé tó bá ka lọ́jọ́ kan ó gbà pé kò síkú lọ́jọ́ náà ẹ̀ wò gan tẹ́gbà níbi wàá mọ̀ ká kò síkú ni kò sẹ́ni tí ó kú mọ́nu ìbéyìí kẹ́yìn kan mọ̀ jí láàárọ̀ kó tó mọ̀ kalà kọ́díjà kún ni kò síkú nù ẹ̀ ká gbogbo àwọn ti dẹ̀dẹ̀ kiri náà ni torí pé láyé èèyàn ní gbàgbé èèyàn láyé èèyàn kàn máa kà lójoojúmọ́ náà ni àkọ́díjà kó sùúrù ẹ̀ kà tán kò síkú ẹ wò báyẹn o tẹ́ bá lọ sí nọ́mbà ten yẹn ìwé yẹn ó ní tí ènìyàn bá rí i pé wọ́n yin ìbọn fún òun lójú oorun ìbọn tán yin ìbọn fún lójú oorun ìyẹn ni pé ọ̀tá rẹ̀ ń ṣe àdúrà pé kó kú tó bá lálàá pé wọ́n yìnbọn fún lójú oorun ó jẹ́ pé ọ̀tá kan ń ṣàdúrà nu igbe kó kú tí èéfín bá ń fín ènìyàn lójú oorun ìyẹn pé bẹ́ẹ̀ orí èéfín tí wọ́n ń fín lójú oorun ìyẹn ni pé wọ́n gbógun tì í tàbí ìyẹn pé wọ́n gbógun ti nìyẹn tí bá lára pé eh, eruku àbí kí ni èéfín ń bọ́ lára lójú oorun kó tí wọ́n ká àwọn kan ti gbógun tì ń bí sẹ́nu wọ́n gbógun tì nù so ó sáà sọ náà dẹ̀dẹ̀ báyẹn ní nọ́mbà ten torí mi ò tiẹ̀ ráyè gbogbo báyìí gan náà nọ́mbà twelve ó ní ẹni bá lára pé òun fi ọ̀hẹ́ ẹni bá lára pé òun fi kòkó ńlá sí ọbẹ̀ tí ìyẹn tún dáràn ni ìwọ́n <laughs> fẹ́ sèlè owó ni àbí òun ni ó yẹ kó túyù sí àwọn ìpè ẹnìyẹn fẹ́ sùn náwó ni o torí ó yẹ kó tiẹ̀ máa mú gẹ́gẹ́ tó jọra mọ́ra wọn bẹ̀ náà àwọn tí ń tó àlága ní ìsinmi àwọn òtúbù tiẹ̀ yìí àwọn ń wo èyí tó bá jọra irú ẹni tó lára kó òun fi kòkò sí ibẹ̀ ní ìsìn wọ́n kàn pé ìnáwó ń bọ̀ fún ẹ sẹ́gbẹ́ yẹn tiẹ̀ tún wò òun sáà ń sunrẹ́ dandan tiẹ̀ yìí ó lẹ́yìn tó bá fi kòkò ńlá ṣe ọbẹ̀ tó sì ní ẹran ńlá ẹran ńlá ń bẹnu ẹ̀ gbàdórí kó sí ẹran sí dáadáa nínú olúwa rẹ̀ yóò ríṣe àríṣe dénú àríṣìkì oníkẹ́ni yẹn tó àmà ní màá rí ṣe lọ nítorí pé kò ti lálàá kò nídìí kankan mọ́ onírú ẹlú báyìí kó gbà pé òun ó rí ṣe yóò kọ́lé yóò sì rọkọ̀ ńbẹ̀ ó ti kọ́ náà nù o ẹ bá láti lálàá pétọ́ ẹnìkan kọ́ kúmọ̀ ṣàdúrà náà pétọ́ jáwùjẹ́ lálàá kí n ṣe ọbẹ̀ lójú oorun kẹrin láti wà ńbẹ̀ ó ní yóò rí ṣe irú ẹni bẹ́ẹ̀ ó kọ́lé yóò rọkọ̀ ẹni tí ó ń gbọ́n àgbàrá lójú oorun <laughs> tó ń gbọ́n àgbàrá lójú oorun yóò rí owó ribiribi owó bibiri lásìkò náà yóò rówó tí ó lè tún nìyẹn náà Islam kò fẹ́ kéèyàn rówó kéèyàn tó mọ̀ ẹ̀wù tó tún péyàn sí dáadáa ti lára pé òun gbọ́n àgbàrá yóò rówó he ní táǹgbà yẹn èmi sọ gbogbo eléyìí ká lè bá a mọ ewu àwọn àbáàdán láwọn pèpè sẹ́sìn alára pé ó ti kú o táwọn mọ̀lẹ́kà bá bílẹ̀ inú sáré pé bó ló ti rí gbogbo ìtumọ̀ àláyé kí ni mo wí náà ó kọ yí láwa ní ẹ̀mọ́ lójú náà pé àá bó ló ti rí gbogbo eléyìí bó ló ti rí ẹ wá gbéra yín kalẹ̀ ẹ̀ kàtà wà ń mú twist àlá ó sì wò ìfúra yín ó ní ìgbà tó dé nàbà seventeen ó ní tí ènìyàn bá tọ̀ sí orí bẹ́ẹ̀dì ẹnìkejì rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀dì tẹ̀ ló tọ̀ sí lójú oorun ó lọ tọ̀ sí bẹ́ẹ̀dì ẹnìkejì rẹ̀ ìyẹn ni pé ó bá ìyàwó onítọ̀hún ṣe nìhun sọyìnbá lára ní ti gbóhùn tọ́ sórí bẹ́ẹ̀ dìrò kejì o ti báyàwó ẹni yẹn o ti bá ẹwọ ẹwà àdéhùn tó ń gbélé ra yẹn ẹwà àdéhùn oníkà yìnbá lára ní ìsìnká àmúrílágbájọ wa tọ̀ sórí bẹ́ẹ̀ dì ẹ dì mú jọ gidi nù ó báyàwó mi sùn ẹ dá ọ̀tá lẹ ẹ kàn dá ogun wàhálà tẹ̀bíìgì náà ti wá bá mi níjọ́ tí mo parí lẹ́jọ́ tẹ̀bíìgì ni wá ní ọmọ o tí èdè pẹ́ ìsìn ni wá sá ni ni wá rí i pé ibi táwọn gbé yẹn upstairs ni àwọn onílé àwọn gbókè àwọn gbésàlẹ̀ onílé yẹn dẹ̀ ní ọmọkùnrin kan tó jẹ́ kó ti ṣe dáadáa wípé òun á lára pé ń bá ìyàwó òun sùn lójú oorun ó lọ́n wá bí ìyàwó ìgbà tó wájú ló wá dìnnà ẹ̀ oríṣà wa ń fọ́ mi pé kí ló fẹ́ yọ bí ọ̀rọ̀ yìí ó wá nígbà tí òun ò sáà fi ṣe gbàgbé adijọ́ kan wá travel lọ sí èkó àwọn lọ sí èkó mọ́ bẹ́ẹ̀ gbàtà àwọn ó sáà lọ òun bá tún sùn yẹ́ẹ́ ọlọ́run bá tún fi hàn òun bá tún rí ọkùnrin tí ń bọ́kùnrin à ah! olóòtú wa pé ìyàwó ọgbẹ́ ilé àwọn ọmọ rí láwáyá tí mò ń ṣe sáà ní pẹ́ẹ́rẹ́ ẹ̀ ó ní ìyàwó bá sà yarí onímọ̀tò àti ilé dànù nù wàláì mo ní ẹ ṣe kí ni ṣé ń gbàtẹ́ wàá lálàá tán báwọn ẹ wá padà rí lójú ayé pé òótọ́ ni ó ní rárá so ẹ ti lé lọ bá àbọ̀ ti wà lẹ́yìn ó lé ó ti lọ tèfètèfè onígbọ́dọ̀ àwọn tẹ̀ tó sùn mẹ́rin dé ní pé òun tẹ̀ wá wò pé kí lòun lè ṣe kí lẹ̀ lè ṣe ọ̀tá ọlọ́run ni ọ̀tá ànábì ọ̀tá ogun mùsùlùmí ni ẹ pẹ̀lú nǹkan tó ṣe mo ti da lóúnjọ náà nù tó bá ní kí ni mo wí ọ̀tá Allah ọ̀tá ànábì ọ̀tá ogun mùsùlùmí ni ẹ bó ṣe wà tó o bá sì fẹ́ tó o bá fẹ́ dáhùn láti kí ọmọ kó lọ wá bó ti ṣètò ọmọ yẹn padà tó àlá ti á di dandandan lọ́dọ̀ ẹ̀ báyẹn àwọn lálàpọ̀ mọ́ ń lé ń bá ìyàwó ẹ̀sùn ó dẹ̀ mú bẹ́ẹ̀ ó dẹ̀ lé obìnrin yẹn dànù àwọn orí ẹ̀ ó bì ẹ́ ó wá ní ìwọ̀n mọ̀ pé rúmọ̀ àbáwọn ọmọ fẹ́ gba àwọn kankan oníkílẹ̀ tó gbọ́dọ̀ àwọn ẹ̀dá sí lọ́kọ́ lọ sí olóhùn ti ṣàlàyé fún wa ó ní wọ́n sọ pé ṣàlọ̀ káwọn sì máa wò ná pé kó sáà ti wà nílé ẹ̀ àwọn ẹ̀dá àtẹ́jọ́ ẹ̀dá ara yín káàkiri. tó lé wàá dá ọ̀tá lẹ̀ wọ ẹ̀yin náà wò ní ìsìnkú ẹ̀ ń bá lálàgbé ẹnìkan wá tọ̀ sórí bẹ́ẹ̀ jẹun lójú oorun kẹ́ ẹ ti gbàgbé ẹni yẹn ń báyàwó yín sùn ibo ó ní ẹni bá rìn ẹni bá rìn nínú eré ìsìnà ti túmọ̀ sí àbí kí ló jẹ̀ wí tí èèyàn bá gbé bẹ́ẹ̀dì ti ara ògiri onídé lójú oorun téèyàn bá gbé bẹ́ẹ̀dì ti ara ògiri tí ògiri yẹn wá ń yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀ kò tí ẹ̀ mọ́ tí wí gan gbàtó ògiri yẹn wá ń yọ̀ bọ̀lọ̀bọ̀ bíi ikun ìyẹn ni pé obìnrin yẹn ń ṣe sìnà ìyẹn pé ìyàwó èèyàn ń ṣe sìnà nù ó ti kẹ́ ẹ̀ mú ló ń sìnà lóko ẹ wo gbogbo tí sọ báyìí o kò sẹ́yìn kankan tó gbógun délé yìí o wọ́n ń ṣe wáàsí dòní gbogbo àwọn ọmọ ẹ̀pá dáadáa fi jàmírù ní kíní wọn kọ̀ọ̀kan gbogbo wọn náà wọ́n ti ń tú àlà fún wọn nìyẹn ìkan ń bẹ lóje wọn ti ẹ̀pọ̀ wọ́n ń bẹ lóje wọ́n ń bẹ káàkiri láwọn kọ̀mọ̀dín yẹn sàmùsùdín gbogbo wọn báyẹn lòní náà ni wọ́n ń tú àlà yẹn kò sí kankan tó sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń sọ àwọn èèyàn nù ẹ bá ní fóònù sẹ́ẹ̀tì tó bá ní lójú ran yóò máa gbọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ẹ gan ẹ gan o ẹ ń bá ní tẹlifóònù tó lálàá pé lójú oorun o òun sáà ní tẹlifóònù o yìí ti ń ṣẹlẹ̀ ni pé direct àlọ́ máa bá sọ̀rọ̀ yóò máa gbọ́rọ̀ ọlọ́run máa sọ̀rọ̀ òun ní òsì máa gbọ́ ẹ wò o ẹni bá lálàá pé òun ní tẹlifíṣàn lójú oorun yóò máa ríran sí ọ̀nà tó jìn yẹn pé yóò máa rí iná dáadáa bàtàtà kóhùn ra tẹlifíṣàn lójú oorun yóò máa rí iná ó ní ẹni bá ní rédíò àyósọ ti rédíò náà ẹni tó bá ní rédíò lójú oorun ọlọ́run yóò máa bá sọ̀rọ̀ lójú oorun àti lójú ayé wàláì àfa àgbàmọ ní bá ní ọ̀dọ̀ wọn alára pé yàyà ẹ gan o ẹ bá ní rédíò lójú oorun problem ọlọ́run máa bá sọ̀rọ̀ lójú ayé tó bá tún sùn yóò tún mọ́ bá sọ̀rọ̀ ṣe kófúrò wo ló tó eléyìí ní ìsinmi tán gbé àwọn èèyàn sí bẹ́ẹ̀ ìwé yìí mo ṣe ń sọ̀rọ̀ yìí o ẹnìkan kò gbọ́dọ̀ tọ́ọ̀ṣẹ̀ lọ́dọ̀ kọ̀mọ̀rọ̀dín o ẹnìkan kò gbọ́dọ̀ tọ́ọ̀ṣẹ̀ lọ́dọ̀ kọ̀mọ̀rọ̀dín kódà níbi tán lè dé wọ́n ń rẹ́dí àti ṣe jàǹbá fún yìí sùtá fún yẹn ìwé àfáàgbà gbogbo ọ̀nà dẹ̀ ń kà àwọn ọ̀dẹ̀ rí aburú kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó wá rí tó wá ra rédíò lójú oorun àlọ́ ò máa sọ̀rọ̀ direct lójú ayé bí ṣe ń bá ṣe tójú oorun náà ni ó máa bá sọ̀rọ̀ lójú ayé náà ẹ àdéhùn náà lábàáyìn. so ó dàpọ̀ nígbà tó dé nàbà tààtì náà ẹni ẹni tí ó mu ọtí tàbí mu igbó lójú àlá onítọ̀hún jẹ́ ní jẹ owó ribiribi ẹ̀wọ̀n kan ẹ̀ tó tún mọtí yóò tún jẹ owó láyé ribiribi yóò jẹ owó ẹnbá mutí tàbí ó mugbó ní tí ò da ní ìsìlámù tó wá tó á mú lójú oorun ó sà gbà pé owó ti dé owó ribiribi ti dé ẹni tí ó lálàá pé òun ra aago tí ó ní àlámù ẹgbẹ́ agbókú sí méjì ìkan wà tó <laughs> ní àlámù kan wà tí ò ní àlámù ètò wa ra aago tó ní àlámù yẹn tàbí wọ́n gbé fún tàbí wọ́n gbé fún ìmọ̀ kó rà ìmọ̀ kan fún ìyẹn ni pé kí ó máa ṣàkíyèsí àsìkò ìrun kíkí yẹ pé kó sáà máa ṣàṣeyẹ àsìkò ìrun kíkí dáadáa ó dà pé àsìkò òun fẹ́ máa bọ́ ọmọ lọ́wọ́ ń gbòdì mọ̀ pé àlámù wà mẹ́ ó sá àṣọ òdì ẹ̀sọ́ kan tó lágbára lọ́wọ́ ẹ̀yìn bíbá ẹ̀ ó ní ẹ̀ ń bá lálàá pé tàṣìbọ̀ òun já lójú àlá àdìtàṣì fóun sí bẹ́ẹ̀ sí kò fẹ́ẹ̀ kan já òun àlọ́run bá sínú ogójú inú gọ́mọ̀ ló àdúrà gbà ẹ wá mọ̀ pé ẹni tó bá lálàá pé tàṣìbọ̀ òun já lójú àlá ìyẹn ni pé kò ní í ṣe ẹ̀sìn mọ́ <laughs> kò ṣẹ̀sìn mọ́ nù <laughs> tó tó bí gidi làwọn eléyìí o èèyàn lálàá pé dàsí báwọn já ìbóyọ fẹlẹ kan kó kó kó dànù lójú ọjọ́ kejì pé kò fẹ́ kan sínú ẹ̀sìn tẹ́lẹ̀ ó wá ní pé ìtumọ̀ rẹ̀ ni pé kò ṣẹ̀sìn mọ́nù yóò di kírísítẹ̀nù dàsí báwọn já lójú oorun ó ṣẹ̀sìn mọ́nù tàbí pé omi àgé dànù òun bí tó ń gbàgbé lọ kò kírun mọ́lẹ̀ nù gan ó ní ìyẹn ni pé onítọ̀hún kò ní í ṣe ẹ̀sìn ni òkìrùn mọ́nù lómi àgídí dànù kẹ́rẹ́ kò sẹ́sìn mọ́ lójú oorun. ẹbẹ́ wọn ti máa ń fi ọpọlọ àwọn yẹn ṣeré ìgbà tó wá dé nàbà forty seven ó ní tí ènìyàn bá lára pé àwọn pa ẹran ògúnfe tó lára kó ń pa ẹran ògúnfe tàbí màálù tí àwọn ha kárí ilé bàtà wọn apá tán wọn ha káàkiri lójú oorun wá lára bẹ́ẹ̀ ìyẹn ni pé àdánwò kan yóò bá wọn tí yóò sì kárí ilé ẹni yẹn tí o sáà ti ha màálù káàkiri lójú oorun náà àbí ẹran ògúnfe àdéhùn kó sẹ̀ tó kárí gbogbo ilé tó ha déhùn ẹ̀yin tó bá jẹ́ ara máa lò fún tọ̀ ẹ̀dá náà nù ẹ̀wù nǹkan o oní tí ènìyàn bá lálàá pé ọmọ eku tàbí ọmọ ọ̀yà tí ó gbé sọnù òun lálàá pé ọmọ eku tàbí ọmọ ọ̀yà ó wá lọ gbé sọnù ìyẹn ni pé ọmọ rẹ̀ kan yóò kú so gbogbo kínní ọ̀pọ̀ nbẹ tí wọ́n tún ka èmi ò lágbára èyí tẹnu mi kàn bá ni o gbàtọ́ wa dọ́wọ́ parí ó wá ní àǹfààní pàtàkì ó ní tí o bá ń fẹ́ ìrànlọ́wọ́ àdúrà lórí ìṣòro tí ó ń bẹ fún ọ tàbí fún àgbéga yọjú sí èmi sheikh kọmọrùdín alágbèyàyà ní àwọn àsìkò yìí wọ <laughs> ẹ <laughs> tó bá ní ìṣòro ẹ wo bí náà pèpè sí ìyẹn ní ìṣòro ni kó yọjú sí ẹ àbí onídìí àgbéga kó yọjú sí ẹ àbí oníwàhálà kan ní ayé ẹ kó yọjú sí èmi sheikh kọmọrùdín alágbèyàyà ní àwọn àsìkò yìí ó sà sọ ó ní ààyè ní Lagos ó sọ bẹ́ẹ̀ ó ní ààyè ní Ìbàdàn ó sọ bẹ́ẹ̀ báwọn eh, babaláwo ẹ̀yàn ti máa ń ní túmọ̀ rìn kí yẹn ìkan tiẹ̀ ń bẹ àyàfi ọlọ́run àbí kíní pẹ̀lẹ́ òyìn máa ń rìn kí tiẹ̀ ni yóò lọ London yóò lọ kíní kan sáà ń kó wọn káàkiri tiẹ̀ ni àyàfọ́ ọlọ́run àbí nǹkan so ẹ wo iná sọ àládà o ẹ bá ra ọ̀pọ̀lọpọ̀ òwe àládà òyìn ńlá káàkiri bó ṣe wà ń bẹ̀ náà nìyẹn bó ṣe wà bẹ́ẹ̀ náà ni kò wá sí ẹni tí ò ní ẹ lọ gbogbo àwọn ìyá lọ́jà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni kódà kò sẹ́ni tí ò ní ilé torí pé táwọn máa ń lànà ibẹ̀ kìtàbù wà sún nànú ibi tí wọ́n máa darí sínú yẹn ni wọ́n máa ń sọ ìtumọ̀ àlá fún wọn. ẹ wa wo hadith anabi sallallahu alaihi wasallam ní ìsìn báyìí káwa wo bóòdì anabi ti ṣe àlàyé fáwọn àti àjẹ mùsùlùmí bóòlù á sì lò pẹ̀lú àlálílá nínú sunanu ibnu maja hadith yẹn bẹ ní ibẹ̀ tabalowo hadith number three thousand nine hundred and six three nine zero six tabawo anibi sọlá sọlá hadith abu rẹ́rà ni anibi ní arúyà salat anibi ní àlá mẹ́ta ni o gbogbo àlá tí yẹn máa ń lá lójú oorun pátá anibi ní mẹ́ta ló pín sí àìmọ̀ súnà yìí ń kó bá wa ẹ̀yìn tí ó sì ṣàlàyé náà lẹ́tú gbógun tì í àdébì ní àrúyà tàlàd àlálíládé yẹn máa ń lá lójú oorun mẹ́ta péré ní gbogbo ẹ̀ tábà pin alikatigora ẹ̀sẹ̀ sọ́nà mẹ́ta àdébì ní àkọ́kọ́ ń bẹ̀ fàbúṣọrọ minallah ìka ń náà àládé yẹn máa ń láwọn tẹ́gbẹ́ ìró ìdùnnú látọ̀dọ̀ Allah ni Allah máa ń fi fún ẹrú rẹ̀ yóò fi fún ní ìró ìdùnnú yẹn pé yẹn máa ń lá làǹgbà mi tó jẹ́ àlá tí ó kàn ń àbẹ́yàlìkì ah, ọmọ tó gbàtọ wa la wa rí gbígbà tán sí ìdájọ́ tán alọ wa ní kó mọ wàlìjẹ náà lọ irú yẹn ní sì búṣọrọ ni ìró dùnú látọ̀dọ̀ àlá ẹlòmíì máa ń lá làgbà mí gbá ah, òun kú gbà tó wà dín òun wá rí àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ náà sì tọ̀ àlá òró dùnú ni ẹlòmíì máa ń lá làgbà mí pé àbúrú kan fẹ́ ṣẹlẹ̀ òun kàn sí àkàrò ànábì ni àlá ìró dùnú látọ̀dọ̀ àlá gbogbo àwọn àlá dáadáa báyẹn àníbi ní àkọ́kọ́ nìyẹn bushra minallah àlọ́ òfẹ́ fi bọ́ nírò dùnú ni pé nǹkan báyìí ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí mùsùlùmí ó lálàá bẹ́ẹ̀ ẹ̀ ń bá lálàá kó ń fa tàṣùbà lójú oorun tọ̀ ìyẹn kọ́ nírò dùnú kò sí tàṣùbà nú ẹ̀sìn tẹ́lẹ̀ abẹ́ni tó bá láwọn àlàáfẹ́ pé bí pé yẹn ń sàfikàrò lójú oorun bẹ́ẹ̀ ni pé yẹn lára pálíkì ọmọ tó bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀tá pọ̀ bá di èèyàn àlọ́wà láyàn kó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ewu kan fẹ́ ṣẹlẹ̀ àlọ́wà láyàn gbogbo àwọn àlábà yẹn àníbi ni fàbúṣọrọ minallah ìyẹn ń tiẹ̀ ìró ìdùnnú látọ̀dọ̀ àlá ó fẹ́ fi fún ẹrú yẹn ní ìró ìdùnnú àníbi ni àkọ́kọ́ nìyẹn àníbi ni wa hadithun nafs àlàáfẹ́ pé nǹkan tẹ̀mí ń rò kó tó sùn òun ni wá ẹlẹ́ẹ̀kejì ẹ̀wọ̀n gan babaláwo sì ní sàlàyé fún yàtọ̀ àwọn àfẹ́ ìsùn yẹn àwọn ọmọ yàtọ̀ láàrin gbogbo táwọn sọ yìí á ní àlá máa bọ̀ náà ni. hadithu nafs èyí tẹ́mi ń rò títẹ̀ wọn sẹ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wa náà yẹn máa ń rò kán gbà mí lójú ayé tẹ́ kíní yẹn ló gbé sùn tó bá dòrò ó lè fi lálàá tó bá fi lálàá bẹ́ẹ̀ yá máa sá kiri yóò máa sá káàkiri ó dọ̀dọ̀ àfáànù ó ní àdébíwá ní ẹlẹ́ẹ̀kẹta wọ̀tàkùí fún mi náà ṣàìtọ́ọ̀nù èyí tó jẹ́ ìdẹ́rùbà látòdì èṣù tẹ́sù fẹ́ fi dẹ́rùbà yàn ànábì ni òní ẹlẹ́ẹ̀kẹta yẹn tí nǹkan ó ṣẹlẹ̀ tẹ́rù kò bá yẹn náà tí yóò jí lóòótọ́ tẹ́rù ò bá yẹn ha irú àlá ọmọ láì ànábì ni irú àlá báyẹn tẹ̀kùí fún mi náà ṣètọ́ ṣètọ́ fẹ́ fi dẹ́rùbà yẹn ni ànábì pẹ́ lásán ní mẹ́ta báyẹn èyí tó jẹ́ ìró òdùn látọ̀dọ̀ àlá èyí tó yẹ pé tahdithun náà ló gbé ṣùgbọ́n yẹn ẹlẹ́ẹ̀kẹta takhwifun mina shaitan èyí tí èyí ṣùgbọ́n fi dẹ́rù bàyàn láti fi lọ léèyàn síbi ẹbọ falamma kafara ọ̀la inni bari'u mink inni akhafu Allaha rabbal alamin tí ó fi dìyàn lọ ti kèfèrí tí wọ́n sì ti tègbèrí tán èmi bẹ̀rù aláǹtẹ̀ mi o mi o sheikh ibnu eh, ibnu Kathir ó ní lára rọ́tíṣe tó ọmọ ń pa náà ní kó máa sọ pé inni akhafu ìbẹ̀rù aláwo ló bẹ̀rù dára arọ́ tí wọ́n ń pa náà nìyẹn náà pé mo bẹ̀rù Allah o ni wọ́n ti bẹ̀rù Allah ló ń sáwọn yẹn lọ́nà. àníbì wa ní fàyídà àrọ́ àdínkù ń rú ìyá tẹ́ bá wá ẹni tó bá lálàá nínú yín tó yẹ pé àlá yẹn dùn mọ́ nínú ìyẹn tó jẹ́ ti búṣọ̀rọ̀ tó jẹ́ ti ìròdùn látọ̀dọ̀ àlá yẹn àníbì wa fẹ́ yọ bọ́wọ́ láti yanjú àlá yẹn nísìnyí báyìí èyí tẹ́ ẹ lá tó jẹ́ ti ìròdùn bó lẹ́sìn yanjú ẹ̀ èyí tẹ́ yẹn lá tó jẹ́ ti èṣù tẹ́ pé èṣù ló fi dẹ́rù bàyàn tó dẹ́rù bàyàn lójú bó lẹ́sìn yanjú ẹ̀ àdébìnrin tẹ bá wá rí àlá tó dùn mọ́ inú tó jíbùhù tó dùn mọ́ inú ká alhamdulilayi ẹlòmíì ní sọ lè lálàá pé òun lówó lójú oorun gbogbo àwọn aláyẹn dùn mọ́ ìyànnú ìbí mọ́ bí alágbèsè aṣọ di wàhálà ẹ̀yin tí ń ṣe lójú oorun ìró dùnú nìyàwó bóyá aláàfẹ́ sọ fún ẹ pé tọ̀ ó mọ rọ́bẹ̀sì dáadáa ni òun mà ó tọ́ di wàhálà ẹni tí ń gbàgbà lójú oorun bóyá ó fẹ́ bóyá ó ronú pé ọ̀la ni wáì tó wá di òru tí wọ́n ń là láyẹn gbà wáì mo fẹ́ ṣe wáì lọ́la bí wọn ló fa àgbàrá tí lọ ń gbọ́n ó sáwàá sọ ogun ẹ̀ di wàhálà ẹni tí tàṣùbà àjámọ́rọ́ lójú oorun bí wọ́n ti ṣe wáàzù pé tàṣùbà ò sí lára ẹ̀sìn tálọ̀ wá fẹ́ fi sàrẹ́fì lọ jùnú tẹ́lẹ̀ náà tó wá lára pé tàṣùbà àjá ó sì tún ní ojú ẹ̀sìn lọ́dọ̀ tiẹ̀ àníbi ẹni tó wá lára tó dùn mọ́ nú fálíyàkú sọ ó lè sọ fún yàn dáàmú tiẹ̀ lálàbá yìí lálẹ́ àná lóru báyìí báyìí báyìí ni ìṣá ànábì ni tó bá fẹ́ o lè sọ yóò sì yanjú yòòrùn ànábì ni wà ìrọ́ aṣọ ìhà ìyàkẹ̀rọ̀ òhò àwọn tó bá lára tó ẹgbẹ́ dẹ́rù bá tí ò nífẹ̀ẹ́ sírò àlábá yẹn ànábì ni fàlà ayakú sọ̀wù àlà àhàdì kò gbọ́dọ̀ sọ́fẹ́ nìkankan kò gbọ́dọ̀ sọ́fẹ́ nìkankan tó bá lálàá tó bá lárọ̀ àlábá yẹn torí pé ó dẹ́rù bá wọn màláyà kú sọ̀wọ́ àlàáhàdì irú àlàbà yẹn kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ sọ fún anybody èyàn gbọ́dọ̀ sọ àníbi ó kọyìn padà fún ọ ní hadith mi tí ó bá wá sọ yẹn kí ni wàá sì tẹ̀lé lẹ́yìn àníbi ni wálé yakum yusalli ẹni yẹn dìde kó sàdúrà tọ tabawo hadith tó tẹ̀lé níbi three nine seven ẹ̀mí zero seven yẹn ó wá ní pé hadith Awf ibn Malik ni ó ní àníbi sallallahu alaihi wasallam ó ní àníbi ní inna ruya thalat bí àlámẹ́ta ni o minha ń bẹ nínú alámẹ́tẹ̀ẹ̀ta yìí ahawilu mina shaitan èyí tó jẹ́ ìdẹ́rùbà látòdì sùn bẹ́ẹ̀ liyazu nabiha ibna adam ó fẹ́ fi ba ọmọ anabi adam nínú jẹ́ ẹwà anabi bó ti ń tú àṣírí yìí ní ẹ̀ fún wa pé ní tó fẹ́ ko si kò sí nǹkan kan to be sele kan ti se ṣẹlẹ̀ èyí tí ṣètò nǹkan fi ṣe ni pé láti fi bà wá nú jẹ́ ó fẹ́ lo kíní ẹ̀ kíní yẹn lè bàjẹ́ àníbi liyazu nabiha ibna adam ó fẹ́ fi ba adam fi ni. wàmínìà àkọ́kọ́ nù àníbi ni wàmínìà yìí tún bẹnu àlá tí yẹn máa ń la máa yahoo mobi rọ́júlù fi yàgùdọ́tì tọmọ èdè yóò máa rò nígbà tó wà lójú ayé tẹ́lẹ̀ fàyàrọ́ fi mànàmì tó bá wá sùn tó bá wá sùn yóò wá la ìtì ń rò lójú ọ̀sán yóò wá la ẹlẹ́yìn máa ń rò nǹkan jọ mi yá babalábá tó jẹ mí lówó ẹ̀ ìjọ tí bá pàdé ẹ̀ nígbà tó bá sì dojú oorun fẹ́ lóòótọ́ yóò bá pàdé ẹ̀ ní ó bá lọ́kọ̀ mọ́ ó bá fà ó bá fà bá mú bá mú bá mú kó títí bá mú báyìí ló bá tají ó bá ní ah ọlọ́run ṣe mo ti fẹ́ rówó mi gbà kí ni ìyìn tó ń rò lánàá yẹn ló ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nìyẹn ẹlòmíì ebi ló pásùn tó ronú ronú sùn pé wàhálà òun mọ̀túrì nǹkan jẹ lálẹ́ yìí tó wá dojú oorun tó wá lálàá pé ibi tiẹ̀ ń pa àwọn wá ní àgbàdo ibi tí ń pa mí báyìí ìkàbáyìí ni ó ṣe rárá o àníbi ní ìyẹn máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́gbẹ́ yóò la ní ojú oorun ọwọ́ ni wàmí ni ha ìtún bẹ́ẹ̀ jùsì mùmí síta ti wà àrùbá yìí náà jùsì àmì náà nùbù wa ìkan bẹ́ẹ̀ tó jẹ́ ti ìró dùnú òun jẹ́ abala kan nínú abala nǹkan bíi forty six ìpín tálà máa ń fún àwọn ànábì tó wá jù fún àwa náà láti máa fi fún wa ní ìró dùnú náà ara nǹkan kan nínú àwọn nǹkan tálà ò sí fáànàbì àwọn ànábì tó wá sí fáwa náà nìyẹn pé nǹkan báyìí ṣẹlẹ̀ṣẹ̀ lójú oorun o kó wá jẹ́ ti ìró òdùnnú ni. ó wá ní kọ́ọ̀lá qultu ta anta samita tí o gbọ́ ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ òjíṣẹ́ Allah bẹ́ẹ̀ kọ́ọ̀lá tàbí yẹn bẹ́ẹ̀ ni mo gbọ́ ana samituhu min èmi náà gbọ́ lọ́dọ̀ èyí tó jẹ́ búṣọ̀rọ̀ mi nàlá kò lóògùn kò sí nǹkan kan ẹ ìwà ti lárúbà láwọn tó dùn mọ́ bó láti mọ̀ á dọ́bìtì ẹ̀ ni pé àlá tó bá ti dùn mọ́ yàn nú tí wọn náà fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ lójú ayé bí àwọn ti máa ń lálàá ní sí pé àwọn ṣe kíníkan lójú oorun tẹ́ pé kíní yẹn dùn mọ́ yàn nú náà tẹ́lẹ̀ búṣọ̀rọ̀ nìyẹn ìyẹn ò ní nǹkan kan tẹ́ ṣe sí ẹ máa bá ìdìdì ẹ máa lọ bíṣẹ́ ìkejì èyí tó jẹ́ tàdísù náà ètò wa ní ìdájọ́ ń bẹ̀ òun wá ní dídà kú ìbù ṣẹ̀tọ́n èyí jẹ́ pé èṣù ló fi dẹ́rù bàyàn tó dẹ́rù bàyàn ẹlẹ́mìí ní lálá ní ti pé egun léun lójú ọrùn yóò wá gbọ́dọ̀ àfẹ́ èṣù lọ ah, àfà egun egun ọ̀fẹ́ di kèfèrí nù tètè ìbájẹ́ di kèfèrí tí ó ní àdúrà ni ọ̀fẹ́ di kèfèrí nù egun a ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ a lọ bí àwọn ìyá a lọ sí tutù a gbé nǹkan fáwọn bàbá wàhálà bẹ̀rẹ̀ ni so ànábì wa fẹ́ sàlàyé pé bó la ṣe yanjú èyí tó bá yẹ pé ìdẹ́rùbẹ̀ ìsù yẹn àládéyàn ńlá tó bá yẹn lẹ́rù bó la ṣe la taba wo hadisi yẹn ní ìsìn báyìí níbi three nine zero eight yẹ ọ anabi sọlá sọ hadisi jabiru bin abdullahi ni ó ní anabi sọ pé ìdàrọ àdúkùn rúùyà yẹkọrọ wùhà ẹ̀yin mùsùlùmí ẹ ń bá láàlá tó dẹ́rù bá nínú yín tó yẹ pé kò kó ìhókòrìrà àlá yẹn kò dùnmọ́ nínú bá ìlú àláwọ̀ lélẹ́yìí kí ló ṣẹlẹ̀ sí lójú oorun yìí bóyá ó sùn níbi wá rí pé ìjò là ń bọ̀ lójú oorun ló bá fòyí dé ẹgbàá o tó wá lárú àlábá yẹn tó dẹ́rù bá àníbì ní tí ó ṣe falyabsuk anyasari italata bó bá ti lè jí sáyé yẹn báyìí kó wá kó wá tá òdà abíkẹlẹ mọ pé kó tá òdà sí abala òsì rẹ̀ ní ẹ̀gbẹ́ òsì rẹ̀ tuẹ tuẹ tuẹ mẹ́ta ó ṣe sí abala òsì rẹ̀ kà àkọ́kọ́ tí ọkọ sí nu ẹwọn gan o tó bá ṣe báyẹn tán wal yasta'id billahi minash shaitani thalatha kó wá sí a'udhu billahi minash shaitani rajim lẹ́ẹ̀mẹ́ta a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim. ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wal yatahawwal an jambihi alladhi kana alayhi kó wá yí ẹ̀gbẹ́ ẹ̀ padà kúrò níbi tó wà yẹn ẹ̀gbẹ́ tó fi sùn tí ó fi lálàá yẹn kó wá change ẹ̀gbẹ́ yẹn sí abala kejì ó ti tán ìtàn yín ka mi fún wa tó wá sọ yìí pé kódà kò sí nǹkan tí aláyẹ̀ fẹ́ mú wa kò lè sí nǹkan fún mọ́ tó ẹ burú náà bẹ náà láyìn ẹ wò sílámù ti rọrùn tó. àwọn náà o kéde kí Ibnu Majah ni mo ti ń ká o kéde kí wọn ò o àmọ́ a ara tọ́ba wa lè ṣàlàyé ní mọ́sáàsì ní sípítọ̀ ẹ̀yin jẹ́mọ́ ẹ̀ máa àmọ́ ìwọ five thousand gangan three thousand tán rí gbà yẹn náà làwọn náà fi ń manage wẹ́rẹ́wẹ́rẹ́ náà fi ń pèrò olùbọ́ àwọn náà lọ́jà kankan òkú ṣiṣẹ́ kò sí kankan àbíjọ́ tí wà lẹ́mọ̀ bá tún dé àbí tí wọ́n tún fẹ́ ṣe freedom tán pé àbí mọ̀lúnàbí ìjọ tó bá tún dé ìjọ mọ̀lúnàbí ìsìlẹ̀ ọdọọdún lòun ẹ̀dá gbogbo owó tó bá pa náà lọ́ fi mọ́ ń kára gbowó torí ìjọ ò lẹ́tọ̀ọ́ sèmíì ìkan bẹ nígbà yẹn ni ìyá yẹn wọn sàlàyé fún mi pé ìyẹn ti bímọ tí wàá pẹ díẹ̀ kó tó rí mi bí ẹ máa ń sọ fún gbà faruku bò ni ṣe ṣètò mí ni bí ọ̀dà yóò ti pẹ́ láti ṣe ti faruku ma wọ́n á sọ fún yòówù tí lè ní kó torí pé owó gbàgbà yẹn ti tán sì gbà mí so ní sọlá wo bó ti ní bá ti gbó falyabsuku an yasari thalatha ẹ kàn tutọ́ sí ẹ̀gbẹ́ òsì yín lẹ́ẹ̀mẹ́ta tó ẹ̀ tó ẹ̀ tẹ́ kẹ́ sísẹ́ tàbá yẹn tí ò ní ní ìtọ́nú ẹ kàn tó àtúbà yẹn ó dì ní falyasta'id billahi minash shaitonir rajim ẹ dẹ̀ wá ìsọlọ́dọ̀ èṣù ẹ sì a'udhu billahi minash shaitonir rajim ẹlẹ́ẹ̀kẹta wọ́n yàtà awọ́lẹ̀ àǹjáàbí ìlẹ́bí kánà alẹ́ ẹ wá yí ẹ̀gbẹ́ yín padà sí abala òsì yẹn sí abala kejì yẹn ó ti tán ẹ wò báyẹn o bẹ́ẹ̀ ó sì yanjú ẹ̀ lórí bẹ́ẹ̀dì ni ó parí. àníbi sọlá àṣálá ti sọ fún hadith tí mo kà síwájú wípé a ò gbọ́dọ̀ sọ àláyẹn fẹ́ ní bọ́dì èyí tó bá jẹ́ ti dẹ́ẹ̀bà gbàgbé tó bá jẹ́ ti èyí tó dùn mọ́yàn nù yẹn tó jẹ́ ti búṣọ̀rọ̀ mi náà láàyè yẹn àníbi ni ká sí kí ni o ká sọ fún yàn insha tó bá wù ẹni yẹn tó bá wù ú àdìsí mi tó wá gbé wá pé gan tó wá fẹ́ sọ fún yàn gan ẹni tó mọ̀ pé ó jẹ́ orí torí ẹ̀ pé tí ò ní sọ̀rọ̀ kú sọ náà ló gbọ́dọ̀ sọ fún. ìkànnì kó kàn lọ sọ fún ẹni àwọ̀ torí pé tóun náà bá tún wí yóò tún ṣẹ sọ àgbọ́dọ̀ sọ ẹjá wo hadith ilé báyìí nísìnyí tí ń bẹ ní three nine one one táwọn wò ń bẹ hadith náà tún bẹ nínú àwọn tí àmì nàbí imam ahmed musnad imam ahmed hadith abu hurairah ni ó ní jẹ́ àrọ́jù nílà nàbí sallallahu alaihi wasallam ó ní kọ́ ọkùnrin kan wá bá nàbí ìjọ kan pàtó wá bá nàbí fakọ́ọ̀lì arákùnrin wa ní ìwò òjíṣẹ́ Allah inni ra'aytu ra'si duriba mo sùn lálẹ́ àná mo wá rí tán lu orí mi àlùbẹ́ lójú oorun gbàgbó gbá ni wọ́n gba orí mi gbàdán àgbà dépò kan fàrọ̀ àìtù yàtà dáadáa bí mo ṣe rí orí mi tó jábọ́ sí yí lọ́nu ẹ̀wọ̀n gan lójú oorun tẹ́gbà àwọn eléyìí ni ó parí nìyẹn ọbẹ̀ dé orí ẹ̀ ń yí lọ ikú dé ikú dé ó ní wàá rí orí tí wàá ń yí lọ ànábì ní fakọ́lá rasulullah sọlá ànábì ní ya'midu shaitan ìlà ahadikum fayata awwalu lahu ànábì ní iṣẹ́ ìsù nìyẹn ṣètò ọmọ ń wá sọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan nù yín fayata awwalu lahu tí ó kàn wàá fẹ́ dẹ́rù bá yóò fẹ́ dẹ́rùbà ó fẹ́ dẹ́rùbà ẹni kò sí nǹkankan kò sí nǹkankan bẹ́ẹ̀ thumma yabdu yukhbiru nas ẹni yóò bá jí láàárọ̀ ọjọ́ kejì yóò àmọ́ sọ fáwọn èèyàn káàkiri Ah, àní mo tẹ̀ lára lánàá orí mi bá ń yí lọ àwọn yìí ayé nù ayé ń sọ́nù ayé ó sì máa ṣe náà aa ah, ikú nù bí àwọn ayagila ń bọ̀ gbogbo tó wá sá àjọ ọmọ kìíní yẹn bí bàbá yìí náà ṣe ń sẹ́yìn dandan yẹn ẹ wo wọn dandan tó kọ síbẹ̀ o láwọn nǹkan tí ò tiẹ̀ pálákà yẹn fún kankan kò sí ó ti ká gbogbo ẹ̀ délẹ̀ kò sí kankan tí èsẹ̀ bọ́ mẹ́ kò sí kò sí so ẹ wo nǹkan tánàbí ni ká ṣe ní ìsìn báyìí ẹ wo bí kèsì ẹ ti le tó ẹhun tánàbí sọ fún pé ìyá mi ti ṣètọ́ ni làádìkùn ṣètọ́ ọmọ fẹ́ fi ẹnìkankan yín ṣe lẹ́ẹ̀kọ̀kan báyẹn tí yóò fẹ́ dẹ́rùbà ibi ìdẹ́rùbà yẹn náà yóò fẹ́ tìyàn lọ síbi kúfùrù náà ni. nínú rìwáyà mi arákùnrin yẹn gbàtọ́ wá bá níbi sọ̀rọ̀ àṣálá ó ní wípé ya Rasulullah níbi ìṣe kútúbà ń jọ yẹn ni ó ní wọ òjíṣẹ́ Allah rọ̀ àìtúlbàrì lálẹ́ àná mo rí bímọ yàrá náà hìm ẹni tó bá sùn nǹkan tí máa ń rí lójú oorun èmi náà wá rí i ó ní ká àna ọ̀nùkí duribat bí ìgbà tó bá yẹ ọrùn mi wọ́n ti gé wàsákọ̀tọ̀rọ̀ sí orí mi wá jábọ́ lójú oorun gbà tán nà mí fàtàbáàtù ó ní bóyá mi ti wá jábọ̀ yẹn fàtàbáàtù mo bá ń lé orí yẹn lọ ẹ wo bí ṣètọ́ ṣe fi yẹn ṣeré tó ó ní fàtàbáàtù mo bá gbá ti orí yẹn fàkọ́tù ni mo bá mu ẹ̀ dórí ẹ̀ gé náà ni o oníbò ṣe mú orí yẹn báyìí pa àtù mo kàn dá padà síbẹ̀ ni orí bá tún dúró wá ń sọ àlàyé fún ànàbì ànàbì ni rasulillah sọ̀sọ́lá ó ní ìdá láìba ṣàìtọ́nù bí àdínkù tó bá dijọ́ mi tí ṣètò bá ti ń fi ẹnìkọ̀ọ̀kan ṣeré inú yín báyẹn fi manami lójú oorun rẹ̀ fàlà yuhadithanna bihi nnas ẹ̀ tó gbọ́dọ̀ sọ fáwọn èèyàn mọ́ kò ní ìdíkó sọ fún mi ẹ̀ mọ́ sọ mọ́ kò dáa ṣètò ń fi ṣeré nìyẹn tẹ́wàá ti fi ṣeré náà orí jábọ́ ẹ̀ torí ẹ̀ jábọ́ ní tún lé lọ ó tún mú ó tún fi síbẹ̀ padà àlébi ní fàlàyé àdìtá nàbí náà ṣètò ọ̀nà fẹ́ẹ́ máa fi ṣeré yẹn ẹ má sọ fáwọn èèyàn mọ́ tó bá dijọ́ mi. nínú rìwáyà mi àlébi ní ìdá hálàmà àdúkọ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yẹn bá ti lálàá tí ò dá báyẹn tó dẹ́rù bá fàlàyé òkùnfìrún náà bìtàlá àrùbí ṣètò ọ̀nà bíi ẹ má máa sọ fáwọn èèyàn mọ́ pẹ̀lú ìfiniṣeré tí ṣètò ń fi ń ṣeré fìlìmọ̀nà tí máa ń fìyàn ṣeré ní ojú oorun so ẹ mọ ẹ mọ ẹ mọ ṣe mọ so láàfin mọ̀ yìí pé àlá yẹn tánàbí ti pín sọ́nà mẹ́ta gbogbo ìdílé kan dára ẹ̀ láàmú yẹn lọ́dọ̀ yorùbá náà àwọn náà ní tiwọn lọ́tọ̀ yàtọ̀ sí délé ní sìn àwọn náà tún ní àlá yorùbá tó pé yorùbá náà fi gbé kalẹ̀ ẹni tó bá rí bọ́ lórí igi ata ẹni tí kinní kan àwọn náà ti nú tiwọn náà náà gbé kalẹ̀ tọ̀dọ̀ tiwọn náà báyẹn náà tó parọ́ mẹ́ ẹ bá rẹ̀gùn sí lójú oorun ó ti ní bí ó ti jẹ́ ẹ bá rí ata pupa yóò aṣọ rẹ̀ ó kún okùn nìyẹn dandan báyẹn sápọ̀ ní ọ̀dọ̀ tàwọn náà ẹ̀wọ̀n bá nàbí ṣe kílẹ̀ àti pé lórí bẹ́ẹ̀dì yóò dẹ̀ yanjú àlá yẹn yóò dẹ̀ tán síbẹ̀ náà nìyẹn. ìgbà tí ànábì sọlá àṣálá ó ní àdìsí kan tó máa ń lò lóòótọ́ lásìkò àwọn sàábé tó bá di àárọ̀ tó kírun àṣùbà tán ànábì sọlá àṣálá yóò bi àwọn sàábé pé ta ló lálàánú yín lánàá yín máa ń bi àwọn sàábé bẹ́ẹ̀ torí yẹn náà fẹ́ lò nípa pé gbàdá ti ń tú àlá fún àwọn èèyàn yẹn tó ó bọ́ káwọn náà kán máa ṣe kíní yẹn náà lóòótọ́ àdìsí bẹnu buhari bẹnu muslimu bẹ́ẹ̀ látara yìí pé ànábì sọlọ ọsánlá yìí máa ń bi àwọn sàbí nípa yìí pé á ta ni ó lálà ní inú yín táni bí wàá tú àlàyé fún wọn. àmọ́ tá a bá wò ní ìsinmi bíi agbègbè àwọn àdìsí tá a ti mú wáyé a ti rí pé àwọn tó fẹ́ máa sọ àlàfà níbí yẹn tó jẹ́ ti tàkúrìfù ṣẹ̀tọ́ọ̀nì lẹ́gbẹ̀ẹ́ ti ìdẹ́rùbẹ̀ ìsúnni ẹ̀rí pé ànábì yìí ò tú fún wa àyàfi bẹ́ẹ̀ kọ́ ni àníbì kan sọ fún ẹ pé tàlárùbù ṣètọ́ ni pé ṣètọ́ ló fẹ́ máa fi ń ṣeré ẹ̀dẹ̀ mọ́ sọ fún àwọn èèyàn yín kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn tàbá wo hadith yẹn ní ìsìn báyìí ń bẹ nu Abu Dawud nu aunul mabud náà ni níbi tó bá yẹ pé Abu Dawud gẹ́gẹ́ ni ẹ rí níbi five thousand and seventeen tó yẹ pé bí sẹ́rù rẹ̀ aunul mabud yìí ni a rí ní five thousand and nine torí pé nọ́mbà yẹn yàtọ̀ síra wọn mọ̀ọ́mú ti aunul mabud mo fẹ́ five thousand and nine àwọn tó gbé Abu Dawud gangan tí èsì ṣẹ́ríù àárín ní five thousand and seventeen hadith yẹn gbàtí ànábi sọlá ṣẹlá hadith Abu Hurairah ni ó ní àná Rasulullah ṣẹlá bí ànábi sọlá ṣẹlá káàní ìdá sọ̀rọ̀ min salatil ghadat tábà ti kírun àárọ̀ tán yẹn ní àrùn àṣùbà yakul ànábi wa sọ pé alirọ ahadun minkum layla ruya sáré ẹnì kankan tó lálàá dáadáa nù yín lánàá àlá tó jẹ́ rúyà aláàrí tó ẹgbó dùnmọ́ nínú sáà ẹni tó lanu yín yìí máa ń béèrè lóòótọ́ bẹ́ẹ̀ àwọn tàbí wàá sọ fún gà ah, alálàbáyé alálàbáyé àníbí ó wàá ṣe àlàyé fún wọn nǹkan tí àlàyé ẹ main yóò ṣe tàbírù ẹ yóò ṣe fún wa àmọ́ kí nìkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ òun ni pé àlátànàbí ń tú fún wa yìí wáyú mìnàlá wáyú ni torí pé ibi tí wọ́n fẹ́ lọ sá sí náà nìyẹn wáyú ni kò sí kankan bẹ́ẹ̀ sẹ́yìn gba wáyú ni àtàtẹ bá fẹ́ lo ti ànábì Yusuf náà wọ́n máa ń lò ó igbó náà máa ń ṣe tàbí rúurú yá bí òun náà máa ń tú àlá wáyù náà ni wáyù ni ìránṣẹ́ láti ọ̀dọ̀ àlá ni òun náà tó bẹ́ẹ̀ téèyàn kan lálàá kó wá mú àlá yẹn kó kàn bó ṣe wù ú òun náà ṣẹ̀ṣẹ̀ gbà wáyé ni pé ìtumọ̀ nǹkan tí àlá yẹn mí nìlélẹ̀ bàtànàbí tí wàá kú tán nìsín tani wàá lọ bá Abubakar tani lọ ń bá Umar ìgbẹ́jọ́ tá Umar náà wàá kírun tán tó ta lọ́lá lánàá ẹ mú àdìsí wákàrí torí pé àwọn náà ò gbọdọ̀ dánwò torí pé bóun wọn ti fẹ́ tu bóun wọn ti fẹ́ tu èyí fún wa ní àdìsí kan bí báyìí kan kí n tó lọ ní èyí tí Abubakar fẹ́ ṣe níjọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tí nǹkan kan ṣẹlẹ̀ nígbà yẹn ìgbà tó wá tánàbí wá sọ àlá yẹn Abubakar wá fẹ́ sọ ìtumọ̀ rẹ̀ nígbà tí Ànábì sọ̀sá àdìsí ẹ̀ ń bẹ níbí báyìí náà ń bẹ ní Bukhari ní àdìsí nàbà seven thousand and forty six gbàtí àdìsí Ibn Abbas ni ó ní àtànàbí sallallahu alaihi wasallam rajulun ọkùnrin kan wá bá Ànábì ìjọ kan mùsọ̀rọ̀fà wùmí ní ohudin bí ọkùnrin yẹn so nígbà tó ti kúrò ní àyè ohud ni tí ó ti kúrò mbẹ ó wá nígbà tó ọkùnrin wa wá arákùnrin ni wàkọ́lá ya Rasulullah ìwò òjíṣẹ́ Allah inni ra'aytu fil manam ó ní mo rí nígbà tí mo sùn zulatan tantifu samna wa asala ó ní mo rí ibù eh, ẹ̀sújò ó ní mo rí ẹ̀sújò kan nígbà tí mo sùn nígbà tí mo á rí ẹ̀sújò yẹn ẹ̀sújò yẹn wá ń rọ eh, ń rọ oyin oní ń rọ ẹ̀sùjò ní iṣẹ́ tó fi máa rọ òjò oyin ni wọ́n ń rọ lójú oorun ni o ni wọ́n ń sọ fún ànábì bẹ́ẹ̀ ó ní wàrà ètò náà sayatakaffafuna minha sàdédé báyìí mo bá rí àwọn èèyàn náà bá ń lọ síbi oyin náà bá ń gbé bí àwọn èèyàn ti máa ń gbé òjò náà bá ń pẹ́ oyin rè láti sánmà náà bá ń gbé lójú oorun bẹ́ẹ̀ falimustakfil walimustakil ń bẹ nínú ọdẹ pé ó rí púpọ̀ ń wàrà àìtù sábàbà wà sílá ìlà sàmà sàdédé ni mo bá tún rí òkun kan tó lọ sí sánmà láti sánmà tó wálẹ̀ bẹ́ẹ̀ mo bá tún rí rọ àìtù ká àkọ́tàbí mo rí wà nábì gangan tó wá mú òkun yẹn tó ń pan lọ lójú oorun náà ni o fàáláwù tàbí hì ló bá pan ló bá ń pọn òkun yẹn lọ sókè bẹ́ẹ̀ fún ma akọ̀tàbí rọ́jòlù bá àdàkà fàálà bíi bẹ́ẹ̀ ni mo bá tún rí ọkùnrin kan pé ìwà ànábìrin ní pọn òkun lọ súnmọ́ akọ̀dà bíi rọ́jùlù bá dàwù fàálà bíi lọkùnrin yẹn bá tún rí lòun náà bá tún pọn tẹ̀lé ẹ súnmọ́ akọ̀dà bíi rọ́jùlù bá dàwù ọkùnrin kan náà bá tún rí lòun náà bá fẹ́ pọn ibi tó ti ní kò fẹ́ pọn báyìí pàǹkọ́tọ̀ àbí lòun bá jábọ̀ ní tiẹ̀ lòun bá jábọ̀ bí okùn yẹn súnmọ́ wísìlá láwù fàálà bíi náà bá bá mú okùn yẹn padà yá ó sì jábọ̀ báyìí náà bá ìdí ànábì mọ́ sọ̀rọ̀ jẹ́ kí n tú àlá yẹn ẹ wò kaba yẹn o ẹ fi mọ̀ pé wáyù ni látọ̀dọ̀ àlá kò tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ já sí yẹn kò tó bẹ́ẹ̀ ẹni ẹ ń sọ àlàfà níbi kódà ní sùrùká níbi tú àlàyé fún nǹkan tó mi kódà gbà wá yìí báwo bá kèsè wọlé ni ẹ ló wá ní dáa ni àbúrò ha fi mí lẹ̀ jẹ́ kí n fún lé sí kí n sọ tún àlàyé fún yàrá sílẹ̀ àlàyé òjíṣẹ́ àlà àníbi ni àbúrò ha ẹ sọ yàrá ìdọ́fẹ́ sọ fakọ́l ọmọ abubakar wa ní amadulla ṣe é rí ẹ̀sùn jò yẹn tó lòun rí ti ń rọ kíní yẹn ó ní falẹ̀ islam islam ló túmọ̀ sí ìtumọ̀ islam yẹn ó ní wàá mama yantiku mina aminala asal abeyid walisaman ọmọ yẹn ti ń rọ oyin yẹn ti ń rọ oyin yẹn wàhùwàl qur'an qur'an ni oyin yẹn main ewé àgbà sọ qur'an kalẹ̀ òun ló sáà mọ bí ti ń tún kẹ́ ẹ̀ ó ní halawatu walinuhu nǹkan tí dúndùn oyin yẹn ó ń mìíní bí kúrò náà ṣe máa ń dùn téèyàn bá ń kà á òun ni dúndùn oyin yẹn fẹ́ mìíní bẹ́ẹ̀ ọ̀dà àlẹ́mì ní sáwọn wòran ó ní wàá máa má yàtọ̀ káfà fún bíi náà ṣé wàá rí báwọn yẹn ṣe ń lọ tán lọ ń gbé oyin yẹn fàlẹ́ áàkìdù mí nàlẹ́ kùránì kẹsìnà ọkọ̀ líla nǹkan tó mì ní pé ẹ̀rí ọkùnrin yẹn sọ pé òun ráwọn èèyàn tán rí orin yẹn pọ̀ òun ráwọn èèyàn tó rí kékeré ó ní tó túmọ̀ sí pé ẹlòmíì ń bẹ tí ń lo kùránì dáadáa ẹlòmíì ń bẹ jẹ́ pé díẹ̀ ní lò ń bẹ́ẹ̀ ó ní wàhámà sábàbùlì wàásù ìlà sàmà tẹwárí okùnfà kan okùnfà tó lọ sí sàmà yẹn fàmà àǹtà àlẹ́ ìmìnà hàk òun náà nìkan tí wà nábì wà lórí ẹ̀ lórí òdodo okùn yẹn túmọ̀ sí pé òdodo tí wà nábì wà ní orí ẹ̀ àkọ́tà bí fàálà bík tó ó ní ó ní súnmọ́ yá òkú lọ́rọ́ jùlọ mi bá dàkà fàyà àlùbí àwọn ọkùnrin tí wọ́n ń tẹ̀lé ọ táwọn náà pọn okùn yẹn tọkùnrin náà pọn yẹn tí ìkan tún jábọ́ ọmọ lọ́wọ́ yẹn ó ní ó sàsọ kínní òwá sọ gbóyún gbàtọ́ sàsọ ẹ̀ anabi ni asọ́pútà báàdọ́n wa àkútàwọ́tà báàdọ́n. ó kàn gba díẹ̀ ń bẹ́ẹ̀ ó ṣe mistake bí àwọn kan míì. ó kàn òun náà ń fi tiẹ̀ rò pé á ah, ó yẹ kó jẹ́ báyìí ó yẹ kó jẹ́ báyìí anabi ni asọ́pútà báàdọ́n ó gba díẹ̀ náà àmọ́ wà àkútàwọ́tà báàdọ́n apá kan tó ń bẹ́ẹ̀ tó tún gbà rẹ́gẹ́dẹ́ wàkọ́ọ̀lá abubakari abubakari ní aksamtu aleika ya rasulallah mo fi aláwọ̀ búra ìwò òjíṣẹ́ àlá latukhbironni billadhi asabtu mina alladhi akhta'tu sọ èyí tí mo gbà fún mi ń bẹ̀ sọ èyí tí mi gbà fún mi ń bẹ̀ wàlá anabi ò sọ fún anabi ní la tuksim ya abubakari mọ́ búra mọ́ abubakari mi ní sọ fún ẹ nídìí ó búra o <laughs> wàlá ò kí ni mi sọ. sẹ́gbà anabi máa jó sẹlẹ̀ ìdá Abubakar ò gbà lẹ́yìn wa gbà lélẹ̀ wa dá ogo wàhálà alẹ́ wa dúró kẹta kan bẹ́ẹ̀ dá ogo wàhálà alẹ́ bẹ́ẹ̀ dá Abubakar kan fẹ́ tíra ẹ̀ tí ò rí mú kódà níbi ò padà wá sọ fún ibi ògbélé ògbélé àníbi ò padà sọ kéèsì àníbi ló fẹ́ gbà yẹn àníbi náà ó tẹ̀sẹ̀ gba wáyù ni látọ̀dọ̀ Allah tó bá gba wáyù látọ̀dọ̀ Allah ni ó sì wàá mọ ìtumọ̀ nǹkan tí àwọn kìnìyàn fẹ́ tó fẹ́ tú sí àtàtà bá wọnú sẹ́lù sọ́yìn Muslim gan náà ti Imam Nawawi tàbá wò gbà tó náà mú àwọn àdìsí yẹn wá ó wá gbé ọ̀rọ̀ kọ̀tọ́bí wà ńbẹ̀ kọ̀tọ́bí yẹn òun náà ṣe sẹ́ríù sunan abidáwùdì yẹn náà ní sẹ́ríù kan náà lórí ẹ̀ ṣéèkù wá ní pé hadal hadith tàbá lọ bí kìtàbù rúyà níbi sọ́yìn muslim yẹn ó ní hadal hadith tawkidun li amri rúyà àwọn hadith tó wá lórí àlá yìí ń fi ń rinlẹ̀ nípa àlámọ̀rí pé àlá wà wàtàkì kùmọ̀nsì látọ̀ à ń sì ń jẹ́ kó yé ipò tí àlá wà nú ẹ̀sìn وقال واني وانما كان الجزء من اجزاء النبوه في حق الانبياء دون غيره kéèsì pé káàní bíi máa ká máa tú àlá yìí ó jẹ́ nǹkan tó yẹ pé ń bẹ fáwọn ànábì ni dúnà gọ́ ìrì kò sí fẹ́ lómi kò sí fún àwọn wa kana al-anbiya salawatullahi wa salamu alayhim nítorí pé àwọn ànábì kí ká tọrọ aláàkó máa bá gbogbo wọn yuha ilayhim fi manamihim wọ́n máa ń rẹ́sẹ̀ sí wọn nígbà tó bá wà lójú oorun kama yuha ilayhim fil yaqza gẹ́gẹ́ bó ṣe máa ń ránṣẹ́ sí wọn nígbà tó wà lójú ayé méjèèjì ni wọ́n máa ń ṣe fún wọn tó bá wà lójú oorun wọ́n máa ń gba wáàyí tó bá wà lójú ayé náà wọ́n máa ń gba wáàyí. sèyàn láàfin mọ̀ pé wáàyí ni ìtumọ̀ àlàdánàbí máa ń tú yẹn kìí ṣe wípé òun náà kàn tún pẹ̀lú fẹnu ẹ̀ àtà òbákì náà fẹ́ tíra ẹ̀ òun náà ní oríṣi yẹn so tiwa là níbi tí wàá yanjú fún wa yẹn pé ta bá lálàá ó ti pín sí mẹ́ta tó bá yẹ pé búṣọrọ mi náà là tọ káfíìn yìí lẹ̀ bí ó ṣe rí tiẹ̀ náà nìyẹn tó bá jẹ́ pé ti nǹkan táwọn rò lójú ayé ni táwa lá òun náà ò ní ìdájọ́ kankan tó bá jẹ́ pé ti ìdẹ́rùbẹ̀ èṣù ni táwa bóòlù àti ahmed gbogbo ẹ̀ yàtọ̀ èyí tó bá dùn mọ́ yẹn nú bẹ́ẹ̀ búṣọrọ mi náà là ìròdùn látọ̀dọ̀ aláàni èdè wáyé pé à ń rò lánàá àbí níjẹta táwa fi lálàá àwọn náà ó ti dáyàn mọ̀ èdè wáyé pé ti dẹ́rù bèṣù àwọn náà ó ti di kó dẹ́rù bàyàn yẹn bá jí náà lè yóò aláàrẹ ìlú aláwọmọ aláì kíní kan ṣẹlẹ̀ sí mi ànábì wàá sọ táàsì fún wa ntáwọn aṣọ náà ni pé kẹ́ni yẹn tó bá ti jí báyẹn ó do atáwòdà sí abala òsì ní ọwọ́ òsì rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà yẹn ó ṣe àwọn tó mi lẹ́nu ṣètọ́nù rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kó wá yí ẹ̀gbẹ́ padà kúrò níbi tí ó wà yẹn ó yí ẹ̀gbẹ́ padà sí bòmí ó ti tán kódà àníbì padà wàá sọ pé aláyè òní ni láì kó bá ní ìnira kan àbá burúkú kan tó fẹ́ mú wa kò sí kéèyàn tó máa bá tiẹ̀ lọ bí iṣẹ́ kò sí kankan tí ó ṣẹlẹ̀ mọ́ ibi iṣẹ́ yánu bọ̀tà àwọn àbáyé nísìnyí wọn ò ní gbà bẹ́ẹ̀ wọn ò ní sáà wọ́n mọ àdìsí wọn nílé o wọn ò dẹ̀ ní kà á dẹ́gbẹ́ náà wá ti kà á ọbẹ̀ bẹ̀yẹn jánu ọbẹ̀ jánu ibi náà sì ti ń rówó jù náà bí aláì náà ni dẹ́gbẹ́ kò sí ojúmọ́ kẹtẹ́lómi ò ní lálà ó sàṣekúṣe àyíṣà àdára ẹ̀ gbé wa mọ́sálásí ìyá sẹ fẹ́ rí mi ni abẹ́ mo fẹ́ rí ni sa tabadé ẹ wá rí mi lè òní jẹ́ká sí tó mọ́sáàsì ẹ wá rí mi lè bọ́sẹ̀ ń ṣe nìyẹn wò lẹ́sìn ṣe tàbí ń ṣàlàyé fúnra wa látà pé ká padà lẹ́yìn wọn ká dúró ti ànábì sọ lọ́dọ̀ sọ́lá ká dẹ̀ máa béèrè nípa pé kí lànábì sọ lórí nǹkan kọ̀ọ̀kan tí ànábì bá sọ lórí nǹkan kọ̀ọ̀kan yóò rọrùn àwọn kan ṣe wàlímà bẹ́ẹ̀ ní jọ́ òní wíkẹ̀ndì náà kọrin ni ẹ bá iná dandan dandan ṣe ń bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ ẹlẹgbẹ́ tán gba nítàdọ múnú àbí kí náà nítàdọ yẹn àwọn náà jókòó síbẹ̀ tán ránjú gẹ́gẹ́ kankanlẹ síbẹ̀ ni wàá pa ìtàn tó ní agbára mẹ ẹ ṣe wàlímọ̀ tán ọyá ìyẹn ọmọ bẹ́ẹ̀ ta ẹ tọrọ àdúrà fún yín àdúrà wọn ni kò tọrọ fún wa o ọba ní ẹ̀yọ́ ọmọ yìí ẹ má ya kílímọ́kà yìí tiyín o ẹ má máa náwó sáwọn bàbá yín o ìsìláàmù ló ní ẹ̀kọ́ ilẹ̀ Yorùbá la wà sílẹ̀ lárúbáwá tẹ́ẹ̀dúgbọ́ ẹ̀yọ́ ọmọ kéèké ẹ má pa òbí yín lé wábìlì wálé dẹ́yìn ìsànà ọlọ́run kan ní ká máa ṣe dáadáa táwọn òbí wa ẹ mọ́ dúró láwọn òbí yín ló sáré gbọ́ ẹ mọ́ yọ ọmọkọ́ ọmọ o ẹ̀sẹ̀ ti rí àwọn súnà lọ́mọkọ́ máa bí. gbàdúrà sí ìrántí àdẹ́tẹ́ bá wọn wá ń tọ̀ ká tó wá sí àdúrà ẹ̀ san owó àlùbáríkà ẹ̀ san owó àlùbáríkà àwọn ọmọ ẹ̀. àwọn yorùbá àtìtì bẹ́ẹ̀ di ńgbẹ̀gbọ́n ti gbọ̀n wọn tẹ́lẹ̀ àwọn ẹni wọn ò mọ kankan owó ti tán gbẹ tó wá láti èkó láti gbẹ owó ti tán wọn sà slọgìsì gbà kò sówó mà ó ṣe ju ìtàgá sí nù oyin tó bá jọ ìgbà kí ọmọ tí ọ̀rọ̀ ẹlòmíì bá já sí ná ọlọ́run àtúkọ́yá wọn lọ́nu ná kò síṣẹ́ rí gẹ́gẹ́ tó ṣe oníyà máa lọ ọlọ́run wàá pè kó wa wa tí o máa fà kankan gbò wà láyé ni o máa fà kankan wọ́n ní àmú máa fà alágbájá ọmọ ẹ̀ ṣe dáadáa sí ni wọ́n máa ń ṣe dáadáa sí ah padà ah ó máa ń ṣe dáadáa sábà lójú wa lọ ọ́nù ẹ́ eh, báwọn yẹn ṣe gbọ́ bẹ́ẹ̀ àbá náà bá dìde náà bá dìde wọ́n tí òye ṣe dáadáa sáfà mú ṣe dáadáa sáfà o màfà kankan wọn mú màfà kí wàá lọ wá lọ ilé iná padà ẹ wo ibi náà fi ọkàn àwọn èèyàn báyìí lórí ẹ sì ní àmọ́ sọ̀rọ̀ ìmọ̀ sọ̀rọ̀ mọ́ sọ kí ni èyí máa ń sọ láéláé ni o àtàtà túbù bàtẹ́ bá tó túbá náà ni bá ṣe ṣe nìyẹn ní wíkẹ́ndì náà ni o kì í ṣe tó pẹ́ rárá rárá o bá ṣe ṣe nìyẹn ẹ wo ibi tó lọ gbé wọn sí nìyẹn ọkàn àwọn ẹni yóò sì mọ̀ kankan wọn ò mọ̀ kúránì wọn ò mọ̀ àdísì tí wọn ò fi gẹ́tì ẹ̀ tọ́wọ́ tún padà délé náà tán lọ bí àwọn àfa àwọn náà irú kankan náà jọ ń gbó wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe dáadáa sáwọn àfa tó ẹni tó bá ti mọ àfa àti ṣe dáadáa sí báyìí wàá mọ sẹ́sìn wàá mọ sìn kankan àlìjánà ti sú ọ kò lè wọ iná kò lè wọ iná ẹ mú láìláìlá ẹ tu ẹ púrúfù ẹ nínú fa ẹ púrúfù ifá nínú láìláìlá ẹ sì lẹ́yìn sẹ́sìn tó ń torí náà á dúró báyìí náà nítorí a àwọn ètò míì tó wá díjọ́ mẹ́jọ insha Allah ta'ala tó a máa bá ọ̀rọ̀ lọ ní orí ẹ̀ torí pé ọ̀rọ̀ sì pọ̀ ní orí ẹ̀ bí idhnillahi ta'ala a máa dúró báyìí náà torí àwọn ètò míì tí a tún ní subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatullahi wa barakatuh.